أيا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكو يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه وما كان من ربي فإنك ربه وما كان من مولى فإنك مولاه وأنزل لنا منك المطالب كلها وحقق لنا فيك الذي قد رجوناه وأكبر علينا سلة الشرك وسقنا من السوء والمكروه ما نحن نخشاه وأنزل علينا المن يا من بمنه وأنزل علينا الفضل يا من بفضله على قوم موسى أنزل المن والسلوى واذكر ربك إذا نسيت وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا ولبثوا في كهفهم ثلاثمائة سنين وازدادوا تسعا قل الله أعلم بما لبثوا له غيب السماوات والأرض أبصر به وأسمع ما لهم من دونه من ولي ولا يشرك في حكمه أحدا واتل ما أوحي إليك من كتاب ربك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 pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam níjọba ìlẹ̀kẹ́mù. àwọn àfáà wa tọ́lọ́wọ́n bá Allah tó jẹ́ kárí wọn pẹ́ lórí dáadáa wọ́n ní adúpẹ́ fún ọlọ́run atọrọ ìkẹ́ àti ìgbẹ́ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àtàwọn sàábẹ̀rẹ̀ àtàwọn ará ilé rẹ̀ òkè àwa náà pàmáwọn àtàwọn ànábì àtàwọn yìí náà tó kẹ́ lọ́jọ́ ọdún yàtọ̀ yàmà. ní tẹ̀síìrù ìjọ tọ́sí bẹ́ẹ̀ ìjọ wẹ́ẹ̀lì ìjọ wẹ́ẹ̀lì wẹ́ẹ̀lì tẹ̀sí a sùn sí orí gbólóhùn béèyàn bá gbàgbé nìkan kọ́ran tí Allah subhanahu wa ta'ala bákan náà عاتب الله نبيه على ترك قوله إن شاء الله الله سبحانه وتعالى ọba nàbí sallallahu alaihi wasallam lórí pé bí nǹkan tó fẹ́ ṣe bó bá ti rí ọ̀dà lójú tó kọ́gbà fún nǹkan kò ṣe é sí lẹ́yìn òun ọlọ́run ọba àyàfi kó fi fífi òun ọlọ́run ọba fún nǹkan náà. àwọn ọ̀gá wa wọ́n ní tafsiru wa bá a ṣe lọ orí ibi tá a kù sí òun náà ni ayé àtọ́lọ́run ọba tó ti ń sọ fún wa wípé gbogbo ìgbà ìgbà tá a bá ṣe nǹkan ká máa fi ó kọ ọlọ́run sí i. bákan náà ọlọ́run ọba ó tún bá ó bá ànábì wa sallallahu alaihi wasallam wí wípé gbogbo ohun tí ó bá ń ṣe ó dà gbogbo bí nǹkan náà bó ṣe kó lójú tó insha Allah ààyè tí ó gbúrò yìí wà ààyè ni ẹni tí ó di àmà ó ní ìtàn ńlá kan sí wa ta'ala lọ́sọ̀ fún mi àtẹ̀yìn nínú ààyè tí gbólóhùn yín wà ààyè kan tó ní agbára púpọ̀ ni ní tí ó sì jẹ́ kí èmi àtẹ̀yìn kí a mọ eléyìí òun náà ní ìtàn ńlá èyí tí ọlọ́run ọba tó sọ fún wa nínú Suratul Qalam. ọlọ́ni iná bàláwo náà ó kàmá náà àṣàbà lè. iná bàláwo náà ó kàmá bàláwo náà àṣàbà sábẹ̀ ìdá àkọsàmù láyà. أصحاب الجنة إذا أقسموا ليصرمنها مسلمين ọkùnrin kan bẹ̀rí nínú àbàmì ìsọ̀rọ̀ yìí èèyàn dáadáa ni dákúdákú ni. ọkùnrin kan ó bẹ nínú àwọn àbàmì ìsọ̀rọ̀ yìí èèyàn dáadáa ni dákúdákú sì ni pẹ̀lú. tó bá wá dàpọ̀ yìí tó bá lẹ́yìn ìgbà tó bá ń lo oṣù díẹ̀ àbúyí ìgbà díẹ̀ tó fẹ́ fẹ́ kéré yẹ o. bó bá wá kórè rẹ̀ tán yóò máa wá hàn àbáwọn èèyàn rẹ̀ ẹ̀jẹ̀ ha ha ha ìyókù ni ọ wà dé tó wà tẹbi yóò máa jẹ. nígbà tó bá ti kó kéré ọkọ yìí yóò pé gbogbo èèyàn èrò ti pé yóò bẹ̀rẹ̀ sí máa há àwọn nǹkan yìí fún wọn ṣé ìgbà tó bá ra fẹ́ ìwọ̀nba kólóso tó bá kù òun náà ni ó kó lọlé fún wọn àti mọ̀lẹ́bí ẹ̀. bí ṣe máa ṣe lọ́dọọdún ṣùgbọ́n tí ń ṣe ìbànújẹ́ ìbínú ni máa ń jẹ́ fún àmà rẹ̀ wọ́n rí bàbá wọn kí á fà wọ́n wá máa ń fi í sẹ́yìn pé ṣé bàbá wọn kú ti dàgbà

nígbà bàbá àwọn bá tó bá fayé lẹ̀ gbogbo ẹ̀yin tí wọ́n fún ní nǹkan yìí ẹ rí ojú yín ó fàn ebi ó pa páànù bí lára tó pa àlè fún yín nǹkan bẹ́ẹ̀. nígbà tó sà ọlọ́ba mọ̀ fún ìgbọ́dọ̀. nígbà tó ṣe sà arákùnrin yìí ọlọ́ba mú sọ́dọ̀. ọmọ rẹ̀ bá jókòó ní abá ṣe pàdé wípé báyìí tó ti bọ́ sí alọ́ o bàbá wa tó ń ya àpà ó ti lọ o kí láà máa ṣe lọ́dọ̀ òun ò pè ọlọ́ni iná balẹ̀ òun náà كما بلوناهم كما بلوناهم كما بلونا أصحاب الجنة إذا أقسموا ليصلونها ọlọ́run ní gbogbo ẹni tí ọba ti gbọ́ ní tí a fi hàn wà nábì tí ọ̀tẹ̀ láti àwọ̀ ọlọ́run ọba irú àdánwò tá a fi kan àwọn ọmọ tí wọ́n jogún oko bàbá wọn irú àdánwò náà ń bẹ lára ń kalu wọn náà torí wípé kẹfẹ rí ìgbà pọlọ ní ń darí nǹkan ẹ gbogbo òru tí ìsìlámù bá kéré ń ẹ rí i pé nǹkan ti ń nǹkan. torí tí ọlọ́wọ́ àdánwò tá a fi kan àwọn èèyàn yìí òun náà ni a fi torí pé àwọn kèfèrí gbogbo olùkìlú tó ẹ bá ti bá wọn bẹ́ẹ̀ nǹkan kò ní lẹ́sùn bẹ́ẹ̀ nǹkan ó máa wọ́n bẹ̀ ni. ọlọ́mi balawuna olùkàdá balawuna ashabal jannati ibi akusamu wọn kóra wọn jọ wọn wá ń búra wípé nǹkan ogun ti fẹ́ jáde báyìí o ṣùgbọ́n a jìnnà òru ẹ̀ láti lọ kó èkó yìí àwọn ọmọ bàbá yìí nígbà tí bàbá yìí kú tán wọ́n kóra wọn jọ wọ́n ní bàbá àwọn tó yàpá òun ló ti kú báyìí wọ́n wá kóra wọn jọ pé tán nǹkan eré oko yìí nígbà tá a bá kó àájì lọ ní láàárọ̀ kùtùkùtù dẹ́nìkan kò ní mà wọ́n wá ń lọ wọ́n ń lọ àwọn ọmọ yìí bẹ̀rẹ̀ sí lọ. wàlá yóò tẹ̀sán náà. ní ìsìnkú ìṣàlọ́wọ́. wàlá ìṣàfihàn wá fi ìṣàlọ́ wọn àfi sí níjọ́ náà. fàtọ́fà àléyà tọ́ ìfún rọ́bì wa òun náà ìmọ̀ Ó ní wọ́n ti lọ ọlọ́run bá pàṣẹ kí ó jó ògbó ìjẹun fẹ́ kórè. orí mi ni wọ́n ti lọ tí wọ́n ti jí lọ ọlọ́run wá kí iná jó tí ò sẹ́kù kankan asfalt pàṣẹ ó ẹ̀kẹ́ tí ó kù mẹ́mọ̀ kí ni jẹ́wọ́n gbogbo wá bẹ tí ò sí nǹkan kan lè rí jáde bẹ́ẹ̀ sì ni gbogbo ń tẹ̀lé wọn tó ronú pé àti báyìí wọ́n pọ̀ náà harudu ọ̀dìrí harudu. ó ní ìtẹ́nìkan bá gbàdé rò tẹ́nìkan náà bá tó wá ń bá fẹsẹ̀ lẹ́nà rẹ̀ ẹnì kan wọ́n ti ẹ̀wọ̀n òjára wọn yàn gbogbo wọn tẹ́ parapọ̀ nínú ọlọ́run náà wá dá tẹ̀lé àtàn nígbà wá dé wọn yá iná lọ́dọ̀ ọ̀nà èyí sọkú dájú wà lájà sí àbúbájú bíbí ìsìlá náà gbogbo wọn wọn jọ fẹ́ nípò lórí àìdá yìí ọlọ́run bá wá jọ jáde ní ààyè fún gbogbo wọn pátápátá. àwọn mímọ̀ ní tó ń dúró jẹ́ pé nǹkan tí ọ̀dà ní abẹ́ ṣe ọlọ́run fẹ́ sọ pàtàkì gbọ́dọ̀ yóò ṣe àlọ́ ọwọ́ abúlé wà láàyè ṣẹ̀tì náà wọn ò sì ṣàyà àfi wọn bá gbọ́dọ̀ wọn bá fẹ́ àtìkò dé àtìlẹ́gbẹ̀ àwọn ẹni ibi orí àwọn àwọn tó bá máa ń fún àǹdé orí jẹ́ mbẹ́ tó ń dúró pé abúlé tó bẹ́ẹ̀ ṣe tọ́lọ́ ń wá ń sọ pé kẹ́kẹ́ tó bẹ̀yà àti ni ó sì súnmọ́ tí mọ̀ tó bá nǹkan lófo ajẹ́pẹ́ bá bẹ́ẹ̀ sẹ́ra tọ́mọ́ wá fi bóǹtẹ̀ ó ti wá bó ti tó. àwọn àpò àwọn wọn ní ẹ̀mà tọ́nà ń fẹ́ bí á mà nínú àyà yìí òun náà ní pé àwọn àṣà arákùnrin gánà ìyàwó èèyàn yìí ní tí wọ́n bẹ́ẹ̀ ṣe tòun ti pé àìdá ni ṣùgbọ́n àwọn tún wá ń sọ pé tòun ti àìdá tó bẹ́ẹ̀ ṣe yìí ọlọ́run tún wá ń bá wọn wípé ṣùgbọ́n wọn àfi bọ́lọ́ ń bá fẹ́ sí i àjẹ́ wípé bọ́lọ́ ń bá lè sọ wípé kéèyàn bá fi ayé tọ́lọ́ bá fẹ́ níbi gbogbo tó bá fẹ́ ṣe kódà fún jà ìjà òun ni ó ti lè rọrùn fún láti ṣe bó o wá lẹ̀ tó fẹ́ ṣe dáadáa. nìfìyàmù èsì ni máa bá rìn kéèyàn máa gbàgbé nǹkan tó sì pàtàkì fíyàn yálà ní ìyẹn fún nǹkan sí mi o yálà ní àbẹ́rẹ́ sí mi o yálà ní ìyẹn sọ lọ́wọ́ ni o ṣùgbọ́n ìrántí ọlọ́run onírèlérú sábà bíi kéèyàn máa rántí nǹkan padà pẹ̀lú àti ọlọ́run pẹ̀lú agbára ọlọ́run subhanahu wa ta'ala tó jẹ́ pé inú agbára náà lè fi ti ń lò ìdọ́lọ́ fún bẹ̀ náà ni ó láti wá kókò kẹta lọ sí orí bí ẹ̀yà ìgbà nìfìyàmù irinṣẹ́ kan ní irinṣẹ́ tíṣe ìtọ́n tí máa ń dáyàn láàmú. àwọn àbá wa wọ́n ní ìgbàgbé látọ̀dọ̀ ṣàìtàn òun náà ló ti máa ń wá òun náà ló jẹ́ pé téèyàn gbàgbé nǹkan téèyàn ọmọ tí nǹkan yẹn bó ṣe ọba a máa jẹ́ pé ìrántí rẹ̀ padà. nínú ìlú mú ìtọ̀wá pẹ̀lú ọ̀hún tó wá bọ̀ bó hàní ìfọ̀tà ọ̀hún lọ sàálà nípa nǹkan rẹ̀ kan tó tọ́jú nínú ilé ọmọ bí ó fi sí mọ́ ó sì bùkátà sí ọbọ̀ wá bá àfà ìjọkùn ìgbàlọ́wọ́ yìí kí ni tó lè ṣé islam láti ń ṣe ojú àbí nǹkan àti ìlè dáhùn torí pé àti ìkó mọ́kà dáhùn ọ̀sẹ̀ àti ìkó nìkíni o àìkó mọ́kà ọkùnrin tó wá bá ọ̀pá lẹ́mìí pé ẹ̀yin ilẹ̀ tó súnmọ́ Allah subhanahu wa ta'ala ẹ tọ́ ni kí n ṣe kí ní àbú ní ni tó ọkùnrin kan àwọn àpò àwọn àwọn tó wá bá ìmọ̀ọ́mù ó wá sọ nípa pé òun gbàgbé nǹkan kan ìmọ̀ọ́mù wa yìí wọ́n wá sọ nǹkan kan tí ó ṣe fún un kí wọ́n á ní ìmọ̀ọ́mù wa yìí tọ́ka rẹ̀ sí láti ṣe wọ́n ní òun náà ló a lè bẹ́ẹ̀ sọ tí ẹ̀sùn là ń ṣe ni àbí nǹkan míì tó fi jẹ́ wípé níjọ́ náà ǹjẹ́ ń sí ìmáàmù àbúrò àní ọkùnrin yìí pé kó lọ mú olóńgbò wá àbí kó lọ nǹkan kan àbí kó lọ gún ọṣẹ kan kí ni ìmáàmù àní wa kò ní kó kó ṣe. kan wọ́n wá ten thousand naira wọ́n lọ dùn àbá o ti wá wọn bẹ́ẹ̀ wò ní dára

àbá a fún wa. ìgbè tán ó tó di pé màá sọ kankan wá wá ìjẹun ní ọ. wọ́n ń sọ wọ́n lówó ìlú wa kí ni ẹ̀ńtọ́ba di owó ìyọ́ ọ̀yẹ́ yìí. wọ́n ní tá a bá rí sẹ́lẹ̀ fifty thousand yìí tá a rí mú wa kí ni lẹ́yìn ìgbà náà àpá àwa ní à ẹ̀ ń bá mú owó yìí ní nǹkan báyìí ní ó ṣẹlẹ̀ sí i. mo ìsìlámù fi hàn jẹ bàbá àbí náà ìsìlámù kò náà jẹ làákàyè pé a wà á fi fifty thousand wà ten thousand naira kò ní sí fún ọ ibi àhán àti bíobi tí hàn yóò jẹ òsì táwọn olè fi wá. ṣùgbọ́n àwọn èèyàn làákàyè wọn kò ní fún wa ní kálá tẹ̀lé ara wọn sọ̀rọ̀ ohun tí ó wà nínú ọpọlọ wọn. òun náà ní pé kò sí táwọn onílé fi wá nǹkan yìí ń tó fi owó tó ju táwọn ń wá lọ àjẹpáwọn débi táwọn ń pè é ìṣòro owó ìlú kò lè àjáde. ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ohun a ti fi ṣera wa ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ìkòbúkàṣà fún ìwájú ọba àdẹ́dà ẹ wo ìta ọba láyà. ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ohun wa. Ewu wo ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ ta ọlọ́run ọba láyà ìmọ̀ ta ìmọ̀ọ́rẹ́ tó ọkọ̀ orí ọlọ́run ọba yìí tó tún wáyé lọ́pọ̀lọpọ̀ ọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Abu Hanifa ó ní lọ́ọ̀rì kí wàá ní Abu kí ni n tó sọ fún arákùnrin yìí pẹ̀lú tó ń fọ yìí kọ́kọ́ lọ ṣe àlà náà. bọ́bọ́ wá ṣe tán náà pẹ̀lú òògùn ọlọ́run òórì tó bá wá ṣe àlùwàlá yìí tán lọ yan náà fílà rákà pẹ̀lú òògùn ọlọ́run òórì yìí. bá gbéra bá náà nígbà tí ọbọ̀ ìrákà kejì yóò rùkú lọ́ba rántí bí ó fi nǹkan rẹ̀ bí bara bara bara bara bara ọ̀sá sàlámà eré ohun tí ó mú sọ́rọ́ bá gba ọ̀dọ̀ àfáà lọ pé òwúrẹ́ máa wú. bákan náà ọkùnrin yìí lẹ́yìn ìgbà tó ṣe àlùwàlá yìí tán ló bá ti bí ìmọ̀ọ́mù àbúrò nípa ti sọ ó bọ́ sórí irun ó bẹ̀rẹ̀ sí yẹn náà sílà ó ṣe rákà àkọ́kọ́ orí ìránkẹ́ ẹlẹ́ẹ̀kejì orùkù òun náà ló ti rántí ibi tí nǹkan yìí wà bó ṣe ṣe bàràbàrà tó ń yan násìlà yìí tán ló bá kọrí ìmáàmù tó tọ́ ìmáàmù mo mà mo ti rí o. mo ti rí o. ìbánifá ní ń lórí. wọ́n ní gbé tí mo tí nígbà gbàgbà ní pé látàtọ̀ wá bóòsẹ̀ rẹ̀ sínú bóòsẹ̀ wá mẹ́sìn ìdán ọ̀sá pàdé mẹ́fìlà dáadáa ah, bóòsẹ̀ ẹ̀sọ́lámọ̀ ọ̀sọ́lámọ̀ gan owó ti ẹ̀rẹ̀ jímọ́ ìmọ́mù àbọ̀ ànífà ni kìí ṣe ìdán ní sí mo pa fún ọ ṣe ìtọ́ ní bẹ́ ń bi ìgbàgbé tó bá wá rí pé o gbàgbé nǹkan tó o tún wá gbàgbé tó yẹn náà fìlà mo fẹ́ kó bẹ́ẹ̀ o tún lé fún ní ṣùgbọ́n lọ́mọba bó o ṣe ń lékún ọba ọlọ́run bá wọn yóò máa wá dùjú tí ò di sí lọ yáà ji ọrịa sí nǹkan in tí ó wà á padà sí fún ọ ní wípé ìsìnkú ọlọ́run lè jẹ fún ọmọ mi eh, pé má tó sí ìsìn tí ni. ìmáàmù ó wá ń sọ fún ọkùnrin yìí ní orí rákà ẹlẹ́ẹ̀kejì òun náà ni mo ti rántí ìmáàmù wa sọ fún mi pé ǹjẹ́ o parí náfìlà yìí ó ní bóun tiẹ̀ ti rántí inú òun ti dùn kọjá àlà òun kàkà àwọn òkè ẹ̀mọ̀ bóun sálámà jọ bóun ò sálámà ìmáàmù wa àbó ànífà wọn wá sọ bára tí mo sọ fún kì í ṣe ṣùgbọ́n òun ni máa ń bẹ níbi nǹkan nígbà tó ti wá ó tún ti wá mú ìrántí ọlọ́run ọba kan kò sì fẹ́ kó rántí ọlọ́run yóò wá jẹ́ kó rántí nǹkan yẹn láti má jẹ́ kó rí ìrántí ọlọ́run ọba tó fẹ́ ṣe yẹn kó wọ́n bá a ṣe. ẹ sì wèé mọ ọlọ́run irú tó fẹlẹ̀ sí àbúrò tọ́fẹ̀ sọkùnrin ìrọ́bà nìbá ọmọ ìṣẹ̀lẹ̀ sọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́ ń lọ ìyàwó tí nǹkan ọba sọmọ tàbí wọn ọ̀rẹ́ tí nǹkan sí o wọ́n wà gbọ́dọ̀ rẹ̀ sàn yọ ọmọ wa ronú wọ́n lọmọ kan ní o wọ́n bọ ọmọ ọlọ́mọdé ọmọ kékeré òun kọ́ ìṣúná ni àti lò fún ọ̀nà tọ́ba ní ọmọ ìrọ́yẹ yìí tẹ́bà ní oyé ìyọmọ kó ń a jẹ́ lágbẹ́dá báyìí òun ló mú nǹkan yìí yóò sì wọ́n á máa fọkàn sí pé ọmọ yìí ṣùgbọ́n nígbà tó bá di ní ẹ̀yìn oṣù méjì ni yóò bá máa túlẹ̀ ni yóò wá rí ìṣẹ̀yẹ̀ níbi tó fi pamọ́ sí ṣùgbọ́n kò ní lè fọ́jáde bẹ́ẹ̀ nígbà tó tọ́ bàbá ti parọ́ mú un. jẹ̀máà èyí tí ò sí méjì ń bẹ̀ tí ìgbàgbé bá dé téèyàn fẹ́ rántí nǹkan onáà ní kéèyàn máa ti rántí ọlọ́run subhanahu wa ta'ala tó jẹ́ pé kò sí ń tọ́ ba ṣàìtọ́n lẹ́mì jẹ́ tó nírú àsìkò. èyí tí ò sí ẹ̀mẹ́jì bẹ́ẹ̀ òun náà ní pé gbogbo ìgbà téèyàn bá ti gbàgbé nǹkan òun náà ní kéèyàn máa ti rántí ọlọ́run tó sì jẹ́ wípé ṣàìtọ́n kò sí nǹkan míì tí máa bà ń jẹ́ tó nǹkan yìí nígbà téèyàn bá kọ́ wá bá wọn bí tí wọ́n ti ń sọ pé wọ́n ń lọ five million naira tí kí wọ́n gbé sílẹ̀ kí n ti ẹ̀nà sí má wọ́n jí mi ìgbà kí wọ́n gba ẹ̀sìn mímu sí ìgbà sí ọlọ́run ọlọ́run ló pe ẹ̀rẹ́ sí sí ìsìlámù tá à ń sẹ́yìn ẹ̀yọ́ ìgbà ẹ̀sọ́ tí wọ́n gbọ́ yé bẹ̀. káwọn arí àbá kan tó jẹ́ àbá kúnnà àbá dáadáa ló bá dé nìkan ni wọ́n ti wá mi five million naira náà àbá àbájẹ́rẹ̀ tó tọ́ ẹ farabalẹ̀ ẹni sùúrù gbogbo wọn bá jáde wọ̀ kí ni ká ti àbá kí ni ọlọ́run ẹ dákun nílẹ̀ yorùbá yìí kí ni wọ́n pe àbá àwọn àbí òní sí bẹ́ẹ̀. wọ́n máa wá sọ́ra àwọn pé àbá èyí tí wa ni pé bá ẹja afurá bá àbá yìí kò fi àti tí ó yà wá ní òun gangan wọ́n jọ fún owó mi. jàmáà ṣé ìsìlámù wa ti débi ìzàkàrà yìí. jàmáà wọ́n ní ìjẹ́ wa tó yìí. tó ti débi ájì báyìí àwẹ̀ jẹta bá kìyàn pábọ̀ ní ìsìn a rí pé àwẹ̀ pọ̀lọpọ̀lọpọ̀ míì tó ń gbà àwẹ̀ yìí gan bá a bá ti kàpá bọ̀ a rí tí ó ọ̀pọ̀lọpọ̀ gan ni ògbà àwẹ̀ tọ́lọ́run o. àjọ ń bá àwẹ̀ bọ́ta jọjọ sáárì kéèyàn ò tí wọ́n bó kí wọ́n na pọ̀ pọ́ọ̀pù sí àkọ́mọ́sì lè gbà wọ́n na rẹ́dà pù sí kọ́mọ́ lè gbà lórí <laughs> mi nǹkan wáìtì mọ́ bẹ́yìí sínú nǹkan fọ́fọ́ lọ́bẹ̀ yìí sínú. àjọ ń gbà àwẹ̀ bọ̀ ni kan wá di sínú nọ́mbà nọ́mbà bọ́ọ̀lù sí àló ní rárá o nọ́mbẹ̀rẹ̀ ẹlẹ́dàá fún ẹ̀yìn rẹ̀ brown ẹ̀yìn rẹ̀ wọ́n ní ọ̀nẹ́yìn rẹ̀ brown wọ́n ní rárá o ó ní gbogbo nǹkan rẹ́ẹ̀dì rẹ́ẹ̀dì tẹ̀ mú wáyé àti àló dé nǹkan wáyé ni òun fẹ́ fi ṣe nítorí báwo ni òun wọ́n tún lo sẹ́ẹ̀kùn ní rọ̀mọ̀dọ́n wọ́n tún wá bẹ̀rẹ̀ sí lo sẹ́ẹ̀kùn ní rọ̀mọ̀dọ́n <laughs> láàrín ọlọ́ntàánú wà fáńdà ọ̀ ọlọ́ntàánú wà fáńdà ọ̀ wájú rọ́pàá kàìdà ní jẹmọ́ àgbogbo ìsinmi àti ní àtàjọ́ tó tàjọ́ ń gbọ́ yìí ó ti ń di ẹ̀rí fún wa o tá a bá gbàgbé nǹkan ọlọ́run làánú sí o subhan la ilaha illallah lọ́mọ wọ́n ní òwò máa ká lọ mà wípé gbogbo ń tàǹgọ̀ yìí ó ti di o ó fi jẹ́ pé ká bá gbàgbé nǹkan ọlọ́run ọba là á máa rántí bí ká máa sọ la ala ala subhanallah allahumma salli ala muhammed gbogbo àwọn gbólóhùn yìí yóò jẹ́ kí a lè padà fún ìgbà náà. jamaa èèmọ̀ ń ọlọ́run àwọn àbọ̀ àwọn wọ́n ní èèmà ó mọ̀ sí bẹ́ẹ̀ bí ó kọ ọlọ́run ṣùgbọ́n kò ní í rí bẹ́ẹ̀ fẹ́ni kankan àti gbogbo ẹnikẹ́ni tó bá lè ṣàfihàn ọlọ́run. ìgbà tí mo sọ àwọn àbọ̀ ní àwọn sọ ìtàkùn báyìí ṣùgbọ́n ìtàn yìí àwọn nínú kankan ṣùgbọ́n àwọn gbọ́ lẹ́nu bàbá wa àgbà ní ọlọ́run ọba akóbá ní kẹ́ wọn. wọ́n lọ́sọ̀ tí olódóró lọ wọn náà èèyàn ń tóbi pọ̀ sáwì wọ́n dá sọ̀rọ̀ pọ̀ wọ́n wá ní obìnrin kan bẹ̀rí tó pé ọkùnrin kan ṣùgbọ́n ọkùnrin ìwọ̀n abalọ́lọ́run ọba ń bẹ lẹ́mìí ẹ̀ wọ́n ní ẹ̀mà ó ìwọ̀nba òun náà lọ́wọ́ wọn bá ń bẹ lẹ́mìí rẹ̀ máa. obìnrin ò wà ní fẹ́ ṣe nǹkan fún un lé agbọ́n àbẹ̀rẹ̀ pẹ̀lú ọkọ̀ ọlọ́run bọ́ọ̀lù tó bisimilá bí ó gbọ́njẹ fún bisimilá gbogbo nǹkan ó fi wá di kọ́kùn ìbá bẹ̀rẹ̀ sí ìyàwó rẹ̀ sí yẹ̀yẹ̀ yàbí sílẹ̀ yàbí sílẹ̀. obìnrin yìí kò ní fẹ́ ṣe nǹkan kan bọ́kọ̀ rẹ̀ nínú ilé àfikún náà sọ bisimilá bó bẹ́ẹ̀ bó bó bẹ gbóúnjẹ fún un yóò ní bísímìlá bí ó bá mọjọ rẹ yóò ní bísímìlá gbogbo nǹkan tó bá ṣe bísímìlá tó fi wá di pé ọkùnrin yìí ó wá sọ lẹ́nu ó bẹ̀rẹ̀ sí ṣe yẹ̀yẹ́ tó fi ń pè ní ìyá bísímìlá ó wá dúdọ̀tọ̀ ọkùnrin wọn rún un. kí ni mo lè ṣe tó bẹ̀rẹ̀ yìí o kí n ti gba bísímìlá ìlẹ̀nu rẹ̀. bó ṣe dijọ́ kan nìyí arákùnrin wa bẹ̀rẹ̀ sí ronú kí ni àwọn ète ọgbọ́n tóun lè lò láti fi gba bísímìlá ìlẹ̀nu arábìnrin yìí nígbà lọ́ba nínú lọ́ba bó wálé owó ìpọ̀ nínú àpò lọ́ba gbé fún ìyàwó rẹ̀ sí olólùfẹ́ mi bá ń tọ́jú owó títí tí ń fi ṣetán láti rí. arákùnrin yìí ó bá dé owó tó pọ̀ ó bá kó wá sílẹ̀ tó wà ní àpò ló bá gbé fún ìyàwó rẹ̀ títí ìrẹ̀ ìyàwó mi bá ní gba owó yìí bá ní tọ́jú ẹ̀ tí n bá ti bá ti lò ó ní bèrè padà lọ́wọ́ rẹ̀. obìnrin bá gbó ní bísí ìlànà bẹ́ẹ̀ lọ́kàn rẹ̀ ó sì kọ̀yìn dà ibi tó bèrè fẹ́ gbé pamọ́ sí ó gbé pamọ́ sínú ibi tó gbàgbé bísímìlà ó sì ti bẹ̀ nígbà kú. ọ̀rọ̀kùnrin yìí nígbà tó gbé owó yìí fún arábìnrin yìí kété tó gbà á náà ló sọ pé bísímìlà nígbà tó bẹ̀rẹ̀ yóò tún lọ gbé owó yìí pamọ́ sí ààyè ibi tí ó gbé pamọ́ sí ló gbé pamọ́ síbẹ̀ ló sọ fífìn náà ṣùgbọ́n bí arábìnrin yìí ṣe ń ṣe fífìn náà bẹ́ẹ̀ lọ́kọ rẹ̀ yìí ní yín mú ti fi bọ́ ó lè tó jòyó kan ọjọ́ ti lọ láì ní ìgbà oṣù gbẹ̀ngàn ló bá níbi ìjọ ẹ̀fà ìtú ìfọ̀tí ó ṣàṣeyàwó rẹ̀ tí ó sì lé kílékílé títí tẹ́ kílé kan bí ìyàwó rẹ̀ gbóhùn arákùnrin yìí ó wá sọ ìyàwó ẹ̀ títí tóbi ní pé ìyàwó rẹ̀ sí lẹ́ ó bá wálé lẹ́yìn rẹ̀ ló bẹ̀rẹ̀ sí tú ilé ó tú ilé títí ó fi rí ibi tí arábìnrin gbówó sí ó bá gbé owó yìí láì mà sí obìnrin yìí láì ní mà sí rẹ̀ ló bá gbé owó. E ó tún pẹ́ sígbà lọ́sẹ̀ wo ló ń owó afẹ́fà nígbà náà ni arákùnrin bá pe ìyàwó ẹ̀ wípé ìrẹ́ ìyàwó mi ìyá alámà náà á obìnrin rẹ̀ ní ọ́ ọkọ lè fẹ́mi ọkọ balẹ̀ láti lè fi rẹ̀ tọ́ owó ojú òní o dákun bá mi gbé wá padà. wọ́n bá ti ń sáré ìyàwó rẹ̀ ní kánò nílé bí ìgbòho ṣe tó pamọ́sọ̀ yìí ìyàwó rẹ̀ ló ń fèsì fún arákùnrin tó jọ́kọ̀ rẹ̀ yìí títọ́ ẹ̀ka lọ ibi tí mo gbé e sí gbogbo wa náà àjọ níbẹ̀ náà yìí bẹ́ẹ̀ ni obìnrin yìí lọ ń wájú lárákùnrin yìí mú sí pé bọ́ o ti tẹ́ lónìí ó rí kójú rẹ̀ ọkàn lónìí. títí obìnrin tí e lọ́sọ̀ pé bísímìláì ó sì kí n tó ó sì wọ́n bísímìláì ó sì di owó ogun lọ́kọ rẹ̀. arábìnrin bó bá ti ń kójú mọ́kọ rẹ̀ lọ ó bá dé àyè tí kò wé sí ó bá kọ́kọ́ sí àyè pẹ̀lú gbólóhùn ó tún fẹ́ gbé owó sí ló bá e fún ọkọ rẹ̀ lọ́kọ́ bá gbé e bí ọkọ ọmọ náà kò ń gbowó mẹ́ ó sì lọ pamọ́ kò mí ọlọ́ni ẹ bá ń gbé padà ni kò sí bí ó ṣe. torí bí arákùnrin ké nígbà tí òun ó lọ gbówó ìfowó tó jẹ́ pé òun lóbìnrin yìí ń tún fi nǹkan yìí sọ ọlọ́run wá ní kí wọ́n lọ gbé owó yẹn padà ní sárákùnrin ṣe sí ó padà síbi tí obìnrin yìí tó ṣe sí gàgàrà. wọ́n ìlẹ́rìí ìlà ìlà o wọ́n lọ ìlẹ́rìí o ìsìláàmù tí mò ń ṣe àdìdẹ́yìn náà ń ṣe ọyọ́ ọmọ àwọlẹ́bọ́n ìṣọ́nà wọn sì gbà báyìí ká wúra wa dáadáa bẹ́ẹ̀ kí bẹ̀rí wa nígbà tí àwọn mùsùlùmí kógun lọ sí róòmù tí àwọn náà fẹ́ jà wọn lógun lẹ́yìn ìgbà tí ànábì sọ àtàbí tó ti papòdà tán ẹni tó lé lọ́jọ́ náà lọ́hùn bọ́dún wà nídìí náà nà. àwọn àfọ àwa wọn ní àwọn fi ọlọ́run ọba búra ó yẹ kẹ́lẹ́ kọ̀ọ̀kan wa ká máa wò ká sì máa rò ní gbogbo ìgbà wípé ṣé ìsìláàmù tòótọ́ òun náà ni ìsìláàmù tá a fi ń ṣe yìí wọ́n ní àwọn mùsùlùmí nígbà tí àwọn róòmù tí wọ́n fẹ́ kógun jà wọ́n tó jẹ́ wípé kọ́lì bùn wàlíì òun náà ló ní ìdí ogun ìjọ náà ọmọ ogun róòmù wọ́n lọ rẹ̀ ráì ọmọ ogun islamu wọ́n lọ bẹ́ẹ̀ làwọn ọlọ́run bọ́rẹ̀ olórí wọn wọ́n sì ń tágẹ́ ti họ́dún walid wọ́n mọ̀ pé mọ̀ ọlọ́run ọba ni níbi ọ̀rọ̀ ogun àwọn ti àìmọye gẹ́gẹ́ ti wádìí nípa rẹ̀ wọ́n ti wá lọ rè é po májèlé ọkọjá ń téèyàn ọmọ sọ wípé gbígbóòórùn rẹ̀ lásán gan èèyàn lè lọ láì tí ì mú ẹ bá nàbóde wípé tó bá jẹ́ wípé ìjà ògoro lè já ẹ̀sìn òrò lẹ́gbẹ́ lọ tẹ́ ẹ lè fi pè wá sí a nídìí kẹ́ ẹ ṣe wá sí kankan àfi tá a bá lè sọ pé lórí yín tó lè mú kínní yìí tá à gbé lọ yìí tí kankan ò ní dé ẹ̀sìn lẹ́gbẹ́ lọ. bẹ́ẹ̀ ni àwọn ọmọ ogun àwọn róòmù yìí wọ́n lọ rẹ́rẹ́rẹ́ àwọn ọmọ ogun ti náà àwọn náà lọ ni àwọn kèfèrí yìí náà wípé tọ́ wọ́n ti lọ po májèlé ó ní agbára gidi wọ́n bá jáde síta wọ́n ní tọ́ kó má jẹ́ pé ẹ̀sìn òdodo òun náà lẹ́ ń gbà fún lóòótọ́ tẹ́ ẹ̀sìn mọ̀ òdodo lẹ́wà àní nǹkan kan tá a fẹ́ gbà lọ́wọ́ yín bí pé ẹ̀yin ẹ sọ fún olórí yín bábá bí dáa tó jẹ́ pé ẹ̀sìn òdodo ló ń ṣe lóòótọ́ àtẹ̀yìn náà ó gba májèlé yìí kó sì mú bí nǹkan ò bá ní ṣe é. jama kọ́rùbù wà ní ìlú mi wọ́n bọ̀ ń gbé ó ní bísí ó sì dààmú ó sì dààmú títí títí ṣe ìdààmú tán lẹ́gùn bá tún lé sí èrè ni wọ́n pè jẹ́mọ́ wà láyé ń jẹ́ ẹ̀kọ́ máa kọ́ alẹ́ kan mo fi ọlọ́run tó gbogbo nǹkan búra tí ẹnìkan bá lè jáde sẹ́nìkan nù wá ládùúgbò wa lónìí pé àfà àfà èmi tí mo fi ọ́ dé gbogbo àjẹ́ àdúgbò èmi tí mo gbé lórí wọn rè wà láyé ohun àfọ́ padà ní ìsìn ọmọ jẹ ọmọ máa àwọn àbá wa wọ́n ní pálí fún wà ní níjọ́ náà ló bá sọ fún àwọn èèyàn yìí títí ẹgbẹ́ wa wọ́n bá gbé májèlé lé lọ́wọ́ bẹ́ẹ̀ ni pálí fún wà ní ló sọ pé bísímìlà ló ja gbogbo nǹkan yìí jẹ sanláì jẹ kankan fún bẹ́ẹ̀ lè gun pálí fún wà ní ìbátan lè sí i àwọn àbá wa ní ẹ̀dẹ́kùn tó bá jẹ́ pé láwùjọ táwa wà yìí làbá kan lóbìnrin kan jáde sí i ló bá sọ fún wípé àbá èmi tí mo máa ń ṣe yín rèé kódà kẹ́ ẹ lè mà èmi lolórí gbogbo àjẹ́ pátápátá ẹ̀dẹ́kùn bóòlù wọn àbọ̀ òṣèré jọ náà o kọ́ra kẹ́ ọmọ lọ níwòrò òdùgbàfẹ́ bí kì í bẹ́ẹ̀ kó lọ́wọ́ pé tí bí ọ̀dá ìsìlámù òṣèlú tọ́ba ti kọ́ bá kú lọ́ba mú nílé bodò ló sì nà lẹ́ẹ̀ títì ẹjọ́ bí dáná àwọn afẹ́yẹ kọ́ wá kọjá ń bẹ̀ jọba bí dáná wọn kọ́ wá kọjá ń bẹ̀ ẹ̀mí ọ̀rẹ́ ẹ̀yọ tí wọ́n bá dó pọ̀ bí. náà àwọn àkọ́wà kọ́ wá jẹ́ wàtá àjọjọ́ pọ̀ yìí sí ìjọba mi kò mẹ́ o ta ni ọkọjá ń bẹ̀ nù wa. ṣé bẹ́ẹ̀ ló kọ ọlọ́run ti tó lẹ́mìí wa. àwọn àbúrò wa wọ́n ní kámọ́tì ẹ̀rìn jìnnà gbogbo àwa mùsùlùmí tá a jọ ń gbọ́rọ̀ yìí kéèyàn kàn máa kọjá lọ lọ́nà lọ́ba dá gbogbo èèyàn dúró ló bá ń sọ wípé gbogbo yín ìsìláàmù wọn láti ẹ̀wọ̀n pariwo gan. títà wọn láyé gan. níbi tó tẹ̀ máa ń tẹ̀yìn àbá yìí gan kankan tẹ̀yìn tẹ̀ ti pọ̀ jù ẹ̀sìn máa pariwo aláì nìkan ni ẹ̀yìn kí nìkan nìkan ni. ìjà àwọn wájú lẹ́lẹ̀ gan. gbogbo ń táwọn bàbá wa ń ṣe gbogbo ẹ̀ ẹ̀sìn ìsìláàmù ẹ̀ ti ta gbogbo ẹ̀ lọ ló bá ló ń lè jáde ló nà á lẹ̀ ìtọ́tọ́ bá fi yín dáa ló yẹ pé fún àwọn yín dáa yín lójú tẹ́nìkan ǹjẹ́ ààrẹ nìkan kan nínú àwọn àbá àkọ́mọ akéwú tí ó lè gbàgbẹ́ sí. jamaa olórí gbogbo rìdíìmù tọ́ba kúrò mọ́jẹ́lì lójú èmi àti ilé nì ká fi béèrè ìsìlámù dáǹtì wípé wà lẹ́ẹ̀mbà lè múnú yín tí ọba kú ọgbà ìsìlámù. àwọn ènìyàn ikú tèmi wà lálẹ́ jẹ̀ náà tiẹ̀ ọba lè gbà lọ́nà mi ò lè gbà ó àwọn èèyàn lè dẹ̀hùn èmi náà tí mo lè dẹ̀hùn ẹ̀jẹ̀ àjọ̀dẹ̀rẹ̀ wà lérí sáà lè jọ dẹ̀hùn. olórí rìdíìmù lónìí kókà mú májèlé tó lágbára bòpò ó wá ní tán gbogbo ẹ̀yin mùsùlùmí ayé ẹgbọ́ o tẹ́ ẹ bá tá a rẹ́ni tó lè mú kinní yìí nínú yín tó sì yè mo ṣe tán láti gba Islam èsì tí ó máa jáde lẹ́nu ìmáàmù ìmáàmù àbá òun náà ní pé pé ikú tèmi ló dùn ágbà síláàmù àjẹ́ wípé ìsìláàmù rẹ gbà lọ́nà ní kìí tèmi lè ní òkú torí pé o lè gbà síláàmù. àbúmọ̀sọjọ́ ló bóde wọ́n bá ku abẹ́rẹ́ ẹkú gbogbo tí ó mẹ̀jẹ̀ gan tí gbogbo òfólẹ́kọ̀ọ́ ó ní ọba kò bẹ́ẹ̀ wọ́n sì ka gbogbo àìtẹ́mù ẹ̀ gbogbo jẹ́jẹ́ mẹ́rin pàtàkì nàìjíríà áà áà ẹni ò ní ìdí méjì ah! ni ẹ̀ ń bá lè gbabẹ́rẹ́ yìí òun ta ni ó rẹ rẹ̀ àbí ọbásanjọ́ ló ti ẹ̀ ni wọ́n kó nǹkan papọ̀ tó jẹ́ abẹ́rẹ́ tó wá jẹ́ pé májèlé ni ló bá ní tọ́ ní gbogbo àwọn dókítà ayé náà sì jẹ́ ìdíje tọ́ èèyàn ò gba abẹ́rẹ́ eléyìí bá ní ta ni ó tí ó rẹ̀ lẹ̀ láti gbà á. ẹ wá máa wèé tí wọ́n bá wá lè gbérù ẹ̀ kalẹ̀ tí wọ́n wá fi ayé tì lẹ́gbẹ̀ẹ́ ó kú o ó kú o ó ti bí tiẹ̀ wà nílé àwọn òṣìṣẹ́. ṣùgbọ́n tó bá jẹ́ wípé a bá rí àwọn èèyàn tí wọ́n gbérù nǹkan yín lẹ̀ ṣùgbọ́n òbítíbitì owó àbí ayé kan ni wọ́n gbé sí i a sì máa rí àwọn èèyàn tí wọ́n máa bẹ́ẹ̀ lè para wọn tọ́tọ́ èmi ni ẹjẹ́ ń ṣe o nítorí owó yẹn kó lè bàjẹ́ bẹ́ẹ̀. yóò wà péyàwó kalẹ̀ àtàkẹ́ omi sófo ọmọ iná ní kó mọ́ra rẹ̀ oríṣi o èmi ọ̀fẹ́ lọ ọfẹ́ lọ tó ọ̀run gbèdé oríṣi o alágágbó oríṣi o ṣùgbọ́n sápè fọ́ọ̀rùn ọjà dáa fún mi ó ti gbà fọ́ọ̀rùn kù kò sí ṣùgbọ́n owó òun ọfẹ́ fi sọ̀rọ̀ ẹ̀ di ẹni tí ó rí nǹkan fi ilẹ̀ fọ́mọ àwọn èèyàn sì tọrùn bọ̀ Islam èmi àtẹ̀yìn pẹ̀lú ọkọ̀ ọlọ́run ọba jẹ̀máà jẹ̀máà àwọn tí ó ń pè gègé ó dá lójú pin àkọ̀dá lójúrú tó kú ẹkú pé àà ewé ṣùgbọ́n kí ní ìpòpòpò ní tàbí ìkìrí ó tẹ̀lú jù pé. àwọn tí ó lẹ́gbẹ́ ọ̀gùn ni wọ́n ń ṣe nǹkan wọn yìí ó já wọn lójú pin kódà bó bá ti tàbí ìṣẹ̀njọ́ kan yóò kù bú ẹkún látara pé ìdájú ìdájú tó wà ń bẹ̀. yóò wá wò pé òun lò ń tẹ̀. yóò wá máa wò ó kí ni yóò ju bàbá yìí. ọjọ́ bí o nílò. òun àbẹ̀ oúnjẹ ni wọ́n tán ń jẹ jẹ bẹ́ẹ̀. ọ̀sẹ̀ wẹ̀. onígbóná lòun ti fi wẹ̀ òun ní nǹkan yìí ò fi jẹ. ìlọ wẹ̀ ní lọ́sẹ̀ tó lọ. òun ò nílé lọ́sẹ̀ tó lọ káàkiri ọkọ jẹ̀mú ẹ̀ nu òun ló bí ohun tí ò fi jẹ. olórí ibú orí ibú lórí ibú fi ọrùn fún. olórí ibú èèyàn ó pá sínú orí òun náà ló pàá tó rí fi wá rọ. oríire àti ìgbé wa fún wa yìí o sáwà wá sánú oríire ẹ̀sùn wa ń bá wa. ànábì wa móríire wá fún wa ǹjẹ́ mi àti yi, wá sánú oríire yìí tí òjò bẹ́rù nínú àbà wá. jẹ̀máà nǹkan ìṣàkàwé rẹ̀ àti tí wọ́n ti yìí ìyàtọ̀ ń bẹ láàrin wípé ọlọ́run rẹ̀ èé tó ọba lè ṣe báyìí wà lẹ́ ọlọ́ni wà láì káfí fọlọ́ káwà wò bọ́lọ̀ oṣù ìdáàlú. ìyàtọ̀ ìbẹ̀ láàrin tó kọ́lé fún wa níbi ṣe yìí o àti kó jẹ́ pé ayé lèèyàn ti torí ẹ̀ ṣe wọ́n gbé owó lẹ̀ wọ́n ní kéèyàn gbé májèlé jẹ nítorí ayé àtẹnukọ́ ní pé kó gbé jẹ nítorí ẹ̀sìn nítorí kí n kò ń kálukú ṣe ó yàtọ̀ síra wọn. jẹ̀má wà lẹ́yìn mọ́lọ́mọba wa o ọ̀kánú àwọn ọ̀dọ́ rí wọ́n ti fẹ́ wọn ó wá jẹ́ ní ọlọ́run tí wọ́n ń bẹ lọ́run ní ń bẹ lọ́run ní ìṣòro ìjọ ọlọ́run ọba ọkẹ́ sùn ni nígbà tó sùn lọ́ba lálà wí pé òun ka ayé àti ń bẹ lọ́wọ́ bẹ̀rẹ̀ sùrọ̀tù tàwùbà fàṣíhù fil arúgbó arúgbó àti aṣọ rẹ̀ wà náà bó ṣe jí lọ́ba sọ gbogbo àwọn àti ẹ̀dọ̀ wà lẹ́wọ̀n wípé kí lónìí oúnjẹ báyìí ó ní ẹlẹ́kọ̀ọ́ máa bó nǹkan tó bá ti pé oṣù mẹ́rin ẹni tó ń kó mi lẹ́yìn tí wọ́n yìí tí wọ́n sọ ní ọ̀rẹ́ ni wọ́n gbàgbé ẹ̀ bẹ́ẹ̀ ni ó ti fọ́ máa wà lẹ́wọ̀n gbére gbogbo wọn bá ń gbé ẹ̀rìn tí wọ́n bá rẹ̀ nìké. wọ́n wá ń bá fi yẹ̀yẹ́ kájọ́ ọba ọlọ́sù mẹ́rin ó ti bíjọ́ méjì o títítítítí tó fi wá bí wọ́n ti ń jẹ bígbà tí èèyàn tíráàbù sí ẹ̀ jẹun wọ́n ń kákò bá àtẹ́jọ́ náà lọ́wọ́ asọ́bùrì tí nǹkan gé dárí lágbájá mo ní kọ́ máa mú bọ̀ ó sì bọ̀. àwọn àbọ̀ wa wọ́n ní èèmà òun mọ̀ tí lọ́lọ́wọ́n ọba wa yìí wọ́n ní nǹkan nínú àwọn ọ̀dọ́ ó ti wọ ẹ̀wọ̀n rí kódà níjọ́ náà bó ṣe wọnú ẹ̀wọ̀n yìí ó bẹ̀rẹ̀ sí ṣèrántí ọlọ́run ó bẹ̀rẹ̀ sí ṣe dáadáa títí tó fi dijọ́ kan tó ń ṣèrántí ọlọ́run ló bá sùn lọ ìgbà tí ó lálàá ló bá lálàá wípé òun ń ka áyà wà lọ́wọ́ ọ̀bẹ̀rẹ̀ sóràtò táwọ́bà wípé à ẹ̀rìn lórílẹ̀ ogójì ọjọ́ arákùnrin yìí ó bẹ̀rẹ̀ sí ogójì oṣù ó bẹ̀rẹ̀ sí bó ṣe wá kó báwọn èèyàn rẹ̀ nígbà tó jí lóṣù mẹ́rin dídọ́ wo lòní wọ́n kọjọ́ náà fún un ó bá ní lóṣù mẹ́rin sísìn òun ó jáde kúrò ń bí bẹ́ẹ̀ làwọn èèyàn rẹ̀ bú ẹ̀rín àwọn ọ̀rẹ́ rẹ̀ náà bẹ̀rẹ̀ sí fi ṣe yẹ̀yẹ́ tó gbàgbé ọ̀ràn tiẹ̀ káàdì ọlọ́wọ́ ni. gbàgbé ọ̀ràn tó dá ni o sì sọ pé ó jáde pẹ̀lú ọ̀ràn yìí àwọn táwọn ṣeun tí ò tó tiẹ̀ gan àwọn ọ̀ràn fẹ́ fáwọn jáde ìwọ wá dárò ọ̀ràn yìí tó bá ló jáde bẹ́ẹ̀ ni àwọn èèyàn rẹ̀ yìí wọ́n bẹ̀rẹ̀ sí ka ọjọ́ ka oṣù sí lọ́rùn pẹ́tọ́ mọ́tàbí àjẹun tó tọ́ àwọn bọ̀ ọ̀ka o ó ti o nígbà tí ó di ọjọ́ náà lárákùnrin ti ń di ẹrù rẹ̀ náà fi ń rẹ́rìn sí àhàn ó di ìwúlò tọ̀ nígbà tí ó di pínlẹ̀ mọ́ ni tó jẹ́ ló bá kù wípé ta ni jẹ́ lágbájá ló bá ọ lálàáfíà o. jẹ̀mọ́ àbò làtẹ̀rí àwọn àwọn àpá wa wọ́n ní bó o la ṣe ń tọ́ lọ́rùn ẹ̀jẹ̀ àwọn àdùn wa ní nǹkan kan kò tí ò ní sòrò tí ò ní wàhálà mo fẹ́ ká jọmọ bọ́lọ̀ tó tóbi lẹ́nu wa ni o ẹlòmíì wàhálà rẹ̀ ọmọ ni ọmọ rẹ̀ tí ìdùnnú ẹlòmíì wàhálà rẹ̀ ìyàwó ni ẹlòmíì wàhálà rẹ̀ ọkọ ni ẹlòmíì wàhálà rẹ̀ gbèsè lọ́jẹ ẹlòmíì wàhálà rẹ̀ ẹbí ni wọn ò sáà nífẹ̀ẹ́ rẹ̀ lórí wà láàrẹ̀ ibi iṣẹ́ ni sáálẹ̀ nìkan rí nù wa tó lè sọ pé ọ̀kan náà wà láìsọ mi ò ń dojú ọkọ̀ ọlọ́run ọba tí ọlọ́run ọba torí ẹ̀ mo fi ń sọ báyìí ní gbogbo ìgbà kó lè mú nǹkan ìkó mẹ́ ta ní síbẹ̀ nìwa. àwọn àfọ́ wa wọ́n ní ẹnìkan láyé yìí kò sí olúwa rẹ̀ tọ́lọ́run ò gbé ìṣòro tiẹ̀ sí ẹlòmíín bẹ́ẹ̀ lórí ọmọ òun ni òtí dídùnú ẹlòmí ń bẹ lórí aya ni ẹlòmí ń bẹ lórí ọkọ ni ẹlòmí ń bẹ lórí mọ̀lẹ́bí lórí gbogbo òṣòro tó ń kálukú wá ń kojú nínú wa tó wá kó àlámọ̀rí sí ọ̀dọ̀ ọlọ́run ọba tó pé ọlọ́run ọba ní fi ń àwọn tó ní ìta nínú wa ìdí àti ijó nǹkan ní ìbá wá béèrè fún ilà tó máa rántí ọlọ́run gbèsè ń bẹ lọ́rùn mi tòótọ́ ìjẹ́ mo bọ́lọ̀ ń lò pẹ̀lú ìrètí rẹ̀ tí mo fi lè sọ bọ́lọ̀ ń kọ̀rọ̀ pé àà mo fi tí mo ń sọ ìkọrí ìgbèsè kọjá akọ́ òtúpọ̀ òtún láti rí ọlọ́run ọba ńlá ni ọ́ ìjẹ́ ẹnìkan bọ́lọ̀ ń rò jù bẹ́yà ọlọ́mọ fararun lẹ̀ lórí lórí ọ̀rọ̀ ọmọ ìfún ọ kọjá báyìí ọlọ́mọ ti báyìí kọjá báyìí tí yóò fi lè sọ bẹ́ẹ̀ tẹ̀mítẹ́mí ìdí ẹni kọ̀ọ̀kan wá sí bẹ́ẹ̀ àfijọ́ tí condition bá béèrè fún ìjọba tó ti wọlé láàrin ẹbí ìjọ ń gbèsè bá dúó lé lọ́rùn ló bá ń sẹ́ tó lọ bá tí èjẹ ìbá ìrẹ́sẹ̀ bá a ti rí sọ́dọ̀ lọ sí yọ́wọ́ àfún sí nǹkan ó kù. ọ̀pọ̀lọpọ̀ wa ń jọ sí kọ̀ǹdíṣà ó bá gbé wá òun náà là á tó máa ń ọlọ́run ọba ọ̀pọ̀lọpọ̀ wa ntí ò sọ́nà ntí ò ntí ò jẹ́ nǹkankan òun là á bí máa kojú wàhálà nígbà tó bá ṣẹlẹ̀ sí wa nígbà tí kọ̀ǹdíṣẹ̀ tó bá wá láàtò wá mọ̀ wípé ọlọ́run ọba ń bẹ eléyìí ǹjẹ́ èmi àtẹ̀yìn bá a lè fún ọlọ́run wàhálà bá dé bá a lè fi ọlọ́run ó máa wa. ta ló ń tó jẹ́ wípé ayé wa ah, àmọ̀ kí èsì pé ẹ̀sà ìjẹun tó jẹ́ pọ̀ lẹ́nu tó mẹ́ta yìí ah, ọkàn mi ò balẹ̀ kí àwọn tí wọ́n fún ọkàn mi ò balẹ̀ ọ̀wá ní sínú ọmọdé kí n da ìrántí ọlọ́run kí n dojú ẹ̀kọ́ àwọn tá a ní ìfáwọn èèyàn tó ti a àwọn ń tẹ bọ àwa tó ti yé bọ́ fúláwùdì àgbádùn bọ́pùlà ní kéèyàn kan máa ń sayé sọ́mọ́ ní tùmọ̀tì ní à ìgbà tayé bá ṣèkè yàn yóò tàbí ah, ọlọ́run rọ wọ́dà ṣùgbọ́n ọlọ́run tayé bá ló ti sílẹ̀ padà. gbogbo kí ni ò lè tó bá wọn ṣé máa ń gba ayé àwọn àdàbí náà gan-an ṣàgbéyẹ̀. sọ́ọ́ni owó láti kọlu ẹ̀ wọ́n ní ìdí ẹ̀ o kọ́ wa síbi ọlọ́pàá tó bá jọra ní o wọ́n ní wọ́n kó sọ́jà bọ́lá tó gbogbo mọ̀nà máa ń gbọ́dọ̀ gbà ọ́ lọ́ba tó gbọ́ yúrò ìlú bí ọ̀jẹ̀ wọ́n ní olórí òdògbó wọ́n ní mísìn pàjáwìrì lórí ọ̀rọ̀ security fóònù yọ ọ́ dẹ́gbà wọn ní oṣù méjì oṣù mọ̀kúbi tẹ́ ń gbẹ́jọ̀ ọ̀hún lọ́nà náà. bá a rí ọ̀pọ̀lọpọ̀ wa bá a ṣe rí fọlọ́run òun ni pé nígbà tí bá dé òun là á tó máa rántí ọba òun kálukú wa ẹlòmíì kò ní í jí lóru tẹ́lẹ̀ ìgbà ẹjẹ́ kí wàhálà pẹ́ máa lọ́sàn lóru tẹ́lẹ̀ bẹ́ẹ̀ àwọn tí ìsìláàmù òye wọn tó ti àwọn ìgbàgbéra òun ni máa ń mú ọ̀pọ̀lọpọ̀ ti wa tó fi ń gba arábàjẹ́ wa àní rántí ọlọ́run báńkà náà ṣùgbọ́n ẹ jẹ́ kí ìnira kan àbí kejì kó dé òun kálukú òwò àjẹ ń ọlọ́run náà. bó o ṣe gbà tó wa tá a bá àdánwò tó lọ́run ti kàn wá pé ọlọ́run fẹ́ fi ọlọ́run fẹ́ máa jílòrú ní hmm. ṣẹ́tí mo ti kọrù báyìí ìgbò fi báyìí lẹ́mà ọlọ́run fẹ́ máa ti lọ́wọ́ kùránì ní káwà máa ṣùgbọ́n kí á dẹ̀wọ́ ògbó fún ọwọ́ pé ẹwọ ẹgbẹ́ ìgbàbò mí lọ ọ̀tọ̀ ní dáàrù pẹ̀lú ilé o ọ̀tọ̀ ní dẹ́rẹ̀ fún ṣe o ṣe kí ǹjẹ́ a máa ń fi àdánwò àbí máa ń fún ọlọ́run ọba ni tó fi jẹ́ wípé gan yóò lu àwò gbàbọ̀ lọ lẹ́yìn òrí tèmi rò tó fi jẹ́ pé nígbà tádánwò yìí bá wa àdánwò tó dé yìí yóò mi láti bẹ̀rẹ̀ láti òmìnira tí òsì ní bọ́lọ̀ ń bá wọn sọ fún ànábì sallallahu alaihi wasallam lẹ́yìn tí è pé wọ́n fi sọ pẹ́sẹ̀ ẹ̀mí rẹ̀ bọ́lọ̀ ń bẹ̀m̀bẹ̀ lóòrùn tọ́lọ̀ ń bẹ̀m̀bẹ̀ lọ́sàn tọ́lọ̀mẹ́rẹ̀ ní gbogbo ìgbà wípé wadkur rabbaka idha nìkan nígbàgbé òní mú láyà bí ń lọ̀rọ̀ sí wàhálà ìyá nìkan. jama mo wá pàtàkì sí àdáké àdúrà kan bẹ tá a máa ṣe ọ̀tà fún bọ́lọ̀ ìran nàbì ọlọ́run lè gbàgbé mi ọlọ́run má gbàgbé mi ọlọ́run má gbàgbé mi mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ máa ń bẹ̀rù ẹ wo orin kan tí wọ́n kọ́ wa ní ẹjọ́ ńgbà kan ìbí ọjọ́ máa ń kà náà mo fẹ́ kà ó kí wọ́n ti aṣọ àbùkù mẹ́mbẹ̀ wọ́n mọ̀ pé látàǹtà mọ̀rá àjìnà mọ̀rá àjìnà mọ̀rá àjìnà látàǹtà mọ̀rá àjìnà ọlọ́mọgbà bẹ́ẹ̀ ló ń gbà wá mọ̀rọ̀ ọ̀gá náà ìgbà tẹ̀lé yẹn náà wọ́n ẹ má bà ọlọ́run ti lò ó ọlọ́mọ gbàgbé mi wọ́n gbàgbé máa mi náà gbàgbé bá mi náà ìsìnyí èmi bá wọn àwọn èèyàn máa ta mi ẹ̀rọ tí mo dà mí àwùsọ́tọ̀ ọlọ́run ní gbàgbé ẹ̀tún tàn ṣe ìrọ̀sọ́rọ̀ ní gbàgbé ẹ̀tún tàn ṣe ọba wa ọba ìmọ̀ni subhanahu wa ta'ala nínú ròyìn rẹ̀ ìgbàgbé òsì lẹ́wọ̀ nínú tí wọ́n fi máa gbàǹkà lọ́dọ̀ rẹ̀ jẹ́ ẹ̀mọ̀ wípé kápẹ́ torí o ti gbàgbé àwọn kan ṣe ń gbẹ̀rù báyìí wọ́n èé ti ẹ̀fí bọ́lọ̀ ń lò rárá kò sínú ṣe sí rẹ̀ láyà bí lọ́rọ̀ bí wọ́lá yà jẹ̀máà ẹ̀ tẹ́jú fún ọ sọ pé kí ni tí mo rí mú nínú tẹ̀síìrù ah, àti tí mo ah subhanallah la ilaha illa allah ah mùsùlùmí sọ̀rọ̀ kẹfẹ́ ẹ̀hẹ́ ẹjọ́ ẹ̀rí mi ò ká tó èèyàn ọ̀nà tí ìgbà tẹ́ ẹ tún sí nà tí ń ẹ̀ lékún sí sùmọ́lọ̀ ẹ sì pàṣẹ ìtọ́nilẹ̀ fún ọlọ́njọ́ èmi o gbogbo ìgbà tí ń bà ló dàgbé náà fi ní pèsè lẹ̀ fún mi wọ́n ti ní palẹ́ rìn ọlọ́run gbogbo ẹ̀yìn ìjọba yìí náà àti gbogbo àwọn mùsùlùmí lápapọ̀ wọ́n ládàá ní kàṣí rẹ̀ má fi wá pàṣẹ ìtọ́nilẹ̀ rìn wá pàṣẹ ìtọ́nilẹ̀ fún mi ọlọ́njọ́ nígbà àbílẹ̀ tàbí wá bọ̀rọ̀ rẹ̀ gbọ́jú bá a ti ń fẹ́ lọ mọ́sí ayọ̀ mọ́jọ̀rọ̀ ọ̀rọ̀ dàrú wọ ládàá ní kàtí rẹ̀ gbàwálẹ́rù la hawla wala quwwata illa billah wassalamu alaikum warahmatullahi wabarakatuh àtàwọn àyà